بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن amor. lánàá ní àná ibi tá a bá ọ̀rọ̀ tẹ̀síri tá ń ṣe dé ibi tá a bá ọ̀rọ̀ tẹ̀síri tá ń ṣe dé àwa ni lánàá mo sọ àwọn ọ̀rọ̀ kan bàbá wá sọ àwọn ọ̀rọ̀ kan fún wa ní àná gbogbo ẹ̀kọ́ ni mo tú tán gbogbo ẹ̀kọ́ ni wọ́n tú tán fún wa tó sì já sí pé àwọn ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ sọ la fi mú àwọn àyà yẹn wá àwọn ọ̀rọ̀ tí bàbá wọn fẹ́ sọ ni wọ́n fi mú àwọn àyà tí a kà lánàá wá àmọ́ ọ̀rọ̀ ìgbì ọ̀rọ̀ yí máa gbé èèyàn ni ìgbé ọ̀rọ̀ máa ń gbé èèyàn ni a sì lásìkò ta fẹ́ lò a sì ní àsìkò tí a fẹ́ lò a fẹ́ lò ju wákàtí kan lọ a fẹ́ lò ju wákàtí kan lọ ọ̀rọ̀ tá a sì sọ àtẹ́yí yà sí àtẹ́yí ń sọ wákàtí kan ó ti kà àfi ká dúró tàwa bẹ̀rẹ̀ hmm, ká bẹ̀rẹ̀ continue ah, léni gẹ́ mo ṣe sọ lánàá ẹni tí mo sọ táà ń sọ lọ ní pé alayali hubala alayali bin zamani hubala صلاته يلدن كل عزيز oríṣiríṣi nǹkan ni ó máa bí òrùnúgbà ìlóyún ni òrùnúgbà a máa lóyún ni yóò sì máa bí oríṣiríṣi nǹkan nínú èyí tó tí ó bí mẹ́tù sírùn nùfúùsà èyí tí ó dùn máa ẹ̀mí wà máa tù sí ònàfúsà èyí tí ó sì kòrò tí ó bà nínú jẹ́ a máa bí tí ó dùn mẹ́mí nínú ìgbà ní a sì máa bí tí ó bà nínú jẹ́ àdúrà wa nú àwẹ̀ ní gbogbo ìgbà àdúrà wa ní gbogbo ìgbà ọ̀rọ̀ náà ni pé ọlọ́run má bà wá nú jẹ́ àwọn méjì náà ni láwáyé àwọn méjì náà láwáyé ire ire àti bí àti bí kò sẹ́ni tí wọ́n bí ibi mọ́ kò sẹ́ni tó wà láyé tí wọ́n bí ibi mọ́ òun ní ire yẹn òun ní ire yẹn ibi tí wọ́n bímọ yẹn ibi tí wọ́n bímọ wọ́n lọ bò mọ́lẹ̀ àbíkú wọ́n lọ bò mọ́lẹ̀ ni tó fi hàn yí pé kò sí nǹkan tó lè bá láyé tó lè má ṣe ó máa rí nǹkan dùnú ó máa rí nǹkan tí ò ní bẹ tí ò ní dùn mẹ́nu. kò sí bó ti lè ṣe tó ti wọ́n jọ ta wálé ayé lè gbé tìrìtìrì la wálé ayé ó bá ti máa gbélé ayé náà ó máa rí rẹ ó sì máa rí bí. àwọn ẹgbẹ́ bá mi ò fẹ́ rí bí òun tanra ẹni. mi ò fẹ́ rí bí òun tanra rẹ nìyẹn. pé àwọn mínàlá àjá ìbì yìí ìpè làyálì mínà zamani hubala àwọn nǹkan tó lóyún yẹn làwọn nǹkan tí a ń sọ nípa ìwó ah, ah. àwọn kan tá ń sọ nípa owó yẹn nígbàtí mo fẹ́ tí lánàá tí ń jí oríṣiríṣiríṣi ni mo á gbọ́ àtàwọn èèyàn tó pè mí àwọn àgbàlagbà wa ní markaz tí wọ́n wá bínú àwẹ̀ yìí wọ́n gbé àwọn kankan wá mọ́ ní ẹ sì dákẹ́ àgbàlagbà ní àwọn kankan wà tí Ànábì sọ táwọn èèyàn méjì bá tí wọ́n bá ń jà níjọ́ kan wọ́n ní anẹ́bì sallallahu alaihi wasallam àwọn méjì wọ́n ń jà wọ́n wá ń jà anẹ́bì wá gbà anẹ́bì wá ń pé kan wá ó bèèrè ẹnu ẹlòmí dún ẹnu ẹmú bèrèbèrè púrúrú ẹnu ẹlòmí kò anẹ́bì wá ní la'alla ba'dakum alsana min ba'd fa aqdi lahu min haqqi akhihi shay'an wa man qadaytu lahu bi haqqi akhihi shay'an tí mo gé tí mo dájọ́ fún pẹ̀lú wípé nǹkan tó ṣe yìí ẹ̀tọ́ ọmọ ọmọ ya rẹ̀ ìkejì ẹ̀ òun ni mo gbé fún ẹ mọ̀ wípé abara ni mí o قال إنما أنا بشر أنا بشر مثلكم أبراني وإنكم تكتسبون إلي ẹ̀yin méjèèjì jà wá sọ́dọ̀ mi ni ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعد ẹnìkejì ọ̀rọ̀ ẹ̀ lè máa dùn ju ẹnìkejì lọ. فأقبله بنحو ما أسمعه nǹkan tí mo gbọ́ ni mo máa fi dájọ́ o ẹni tí bá wá dájọ́ fún pẹ̀lú pé ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ ni tí mo wá fi dájọ́ fún kọ̀tàátùláhù kìtàátà mìíràn náà kọ́ máa pé gígé kanú náà ni mo gé fún yẹn tó wá gbà bẹ́ẹ̀ ó gba ìdígé kan nù náà ni ẹ̀yin àgbà yín tẹ́ dá sọ́rọ̀ ẹ ṣàfiwálẹ̀ náà tọ́rọ̀ bá débi tó yẹ kó dé yóò dúró mo sọ bẹ́ẹ̀ nígbà tó dànà mo wá rí ẹnìkan á pè mí ó ní pé ah, tí wọ́n péjọ níwò wọ́n sọ̀rọ̀ ni ok ọ̀rọ̀ tí wọ́n sọ èyí tí yóò jọ mọ́ mo fẹ́ gbọ́ kó sẹ́ǹdì ẹ̀ sí mi wá sẹ́ǹdì mọ́kútọ́wù yẹn tó jẹ́ fídíò mo rí gbogbo wọn wọ́n jókòó mẹ́rin gbàtán jókòó mo ra wọn kan mo rí dr asra siraju bilal siraju din ọwọ́ àmbẹ̀ mo rí gbogbo wọn bẹ́ẹ̀ mo rí professor khidir mo rí mufti wo mo rí wàzírù wo gbogbo wọn á pọ̀ bẹ̀ kí ni wọ́n ń sọ wọ́n ń ṣàtúnṣe ni ok mi sí ìfẹ́ gbọ́ ẹ̀yà dé ká lọ tẹ̀fsírì náà ká dé tí n bá dé tí n bá ti ráyè máa gbọ́ mo wá padà wá rí mọ́kítọ́ yẹn mi ò yí gọ́dì sí o àmọ́ àwọn tí mo rí ń bẹ̀ yẹn tó gbọ́ kí ni wọ́n sọ so. wá fún mi ní breakdown ṣó lé ó ní kò lé ṣó dín ó ló rọrùn kó dín confirmation tó mú wá ṣó lé ó ó ló rọrùn kó dín àmọ́ dáadáa ni wọ́n sọ pàápàá jù lọ Dr. Asrau pápájùlọ asrawo dáadáa ni wọ́n sọ wọ́n dẹ̀ sọ̀rọ̀ Dr. asrawo yẹn wípé inú ẹni tí ò ní àbòsí mo ti sọ kí n tó gbọ́ mọ́kítà òyìn pé inú ẹni tí ò ní àbòsí ó ní Dr. asrawo yẹn ta mọ̀mọ́ bẹ́ẹ̀ níjọ́ tọrọ wọn dẹ̀ ti bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ sí ó ní tiẹ̀ ó ní nǹkan míì tó rán gbogbo akọ́là ń wo láráyè láti wo social media gbọ́ bẹ́ẹ̀ òun mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lánàá wípé idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsan minha aw rudduha Thank you. Aya àkọ́kọ́ ni. Aya ẹlẹ́ẹ̀kejì ni pé ìsìláhù yẹn ó ní májẹ̀mú bí wọ́n ṣe ń ṣe tí ìsìláhù fi kalẹ̀ tó sì fi kọ́ wa. o lè máa pẹ́ra ẹ láàfáà kò má tẹ̀lé ìsìláwò yẹn kò má máa lò ó nígbésí ayé ẹ̀ gangan so máa ọwá di láàárọ̀ yìí mo wá pé Dr. Asrawi. Yeah, fúnra ara mi kò kọ́kọ́ gbé kìíní bóyó bízì kan ìgbà tó yá wá pè mí padà òun rí kọ́ọ̀lù mi òun ò òun ò sí di kìíní nígbà yẹn ó bá kí mi ó kí mi dáadáa èmi náà sì kí dáadáa a kò sí jà kò sí jà ẹni tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni gbogbo wọn ìkòsẹ́ni tí mo mọ̀ gbogbo wọn pátápátá àmọ́ ẹni tí mò ń jà fún èmi ò jà fúnra mi o but rọ́mùzù àwọn onímọ̀ sọ fún wa wípé ìzà àrádá and mi rántí tó bá fẹ́ ṣe kọ̀dọ́wù lórí usra tó fẹ́ kó wà mọ́ orí obìnrin ni kò ti bẹ̀rẹ̀ oróhun ni madrasa òun ló ní ó bí ọmọ tọ́ọ̀tọ́ ọ̀nà ó tún bí ó dídí usra yẹn tó fẹ́ parẹ́ yẹn orí obìnrin ni kò ti bẹ̀rẹ̀ mo mọ́ ní lọ́sọ tó ní ìjọ má tún lọ má lọ orin kò ti bẹ̀rẹ̀ ọba fẹ́ parẹ́ tó fẹ́ kó wúlò mọ́ tó fẹ́ kó sí láwùjọ mọ́ píparẹ́ tó ní kó parẹ́ kìí ṣèbọn lóní ogbé o ẹ máa rí i pé tó bá fẹ́ pa civilization kan tó bá fẹ́ pa civilization kan run ọ̀nà mẹ́ta ló lè gbà ìdímìlì òsèrátà fọ́ gbogbo kan tó ń jẹ́ family wata alima fọ́ gbogbo kan tó ń jẹ́ ẹ̀kọ́ wa aspetele kodowata má jẹ́ káwọn èèyàn ní àpẹẹrẹ rere àwòkọ́ṣe rere bàá jẹ́ wàlẹ̀ hábílì ilẹ̀ òsìrátì àlẹ́kàlítàrí tó bá fẹ́ pa fámílì run àlẹ́kàlítàrí ibi dáórí ilẹ̀ omi róòlù tí yẹ ó plé májì oríṣẹ́ wàjá alẹ́ ha takàjálùmí wàsífẹ́ ha jẹ́ kó kúrò nínú ìròyìn tá máa fi ròyìn ẹ̀ ipe òun ni rọ̀bátùlì bẹ́ẹ̀tì àyẹn tó ń tọ́jú ilé wọ́n lè hádìmẹ̀ tààlìmì tó bá fẹ́ pa tààlìmù ẹ̀kọ́ aléìkàbí mọ̀hálìmì àfá abẹ̀ ni kó kọ́kọ́ àtàkì má jẹ́ kó ní àmìyà má yẹ kó wá important hmm, àkólẹ́kọ̀ ẹ̀ kọ́kọ́ má jẹ́ kó wá important nínú nínú society wọ̀kọ́lé mímọ̀ káànà ti yí ṣorí pù ẹ̀ tó bá ga sọ́kalẹ̀ kékeré títí táwọn èèyàn tó ń tẹ̀lé tó fẹ́ máa kọ́lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ní rí pé ó ní value wọ̀lẹ̀ ìṣẹ̀kọ́tì lìkùdùwọ́tì tó bá fẹ́ fọ́ nǹkan tó ń jẹ́ pé ẹkọ́ ṣe eré àwòkọ́ ṣe aléìkàbí níwọ̀n lámàáì ó dọ́wọ́ ẹ̀ pẹ̀lú àwọn àfà àwọn àfà yẹn ni kò àtàkì ìtàánì fíhìm ṣáwọn ọlọ́gbẹ́ sọ̀sọ́kúsọ sí wọn ṣẹ́kìkì fi hìm dáyé méjì ilẹ̀ sáwọn èèyàn lọ́kàn nípa wọn válù wọn ipò wọn yẹn lẹ́yìn ní àwùjọ sọ́dì kékeré àtàláyò sì máa láhùn títí tó fi dá sí pé ẹnìkan ò ní gbọ́ wọn wà láyé kó tàdá àbìyàn àwọn ẹgbẹ̀rẹ̀ la yaktadi bihim ahad ẹnìkan ò ní wò wọ́n kọ́ṣe fa iza ktafati li umu liwa'iyatu jẹ́ àdá dúró náà gbogbo eléyìí ṣé èèyàn ti mọ̀ bàbá Sheikh Adam wá kọ́ wa. Kowa ma gbogbo ọmọ tó ń jáde markaz àdúrà ni wọ́n ń ṣe fún gbogbo àfá àdúrà ni wọ́n sì fi lé wa lẹ́nu ká máa ṣe fáwọn àfá ipé kí ni as'alullaha ta'ala bi ahabbi da'awati

ọba àlekè ọlá tó ga jù. bí àwa fè dà wá. pẹ̀lú èyí tó dáa jù nínú àdúà. ìrìjálìn fún ọkùnrin kan yàkdìmúnà lẹ́ẹ̀lmà tó ń ṣerú sin mímọ̀ fi kúlì jihad kò ń ṣe lúkan. ìrìjálìn yàrá

nǹkan tí nǹkan tí táwa mọ̀ ní nǹkan tí àwọn mọ̀ nìyẹn tí bàbá mi kọ́ wa nìyẹn wọ́n ṣàdúrà kó wá ní kò wá ní rọrùn fún wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a mọ̀ yìí kò ní rọrùn fún wa pẹ̀lú gbogbo nǹkan tá a mọ̀ tí bàbá fi lé wa lẹ́nu tó fi kọ́ wa yìí ká yẹpẹrẹ àfáà kan ká wá yẹpẹrẹ àfáà kan ọ̀gbọ́ mi kò ní rọrùn nítorí bàbá òfin kọ́ wa ẹ̀ sí ìṣọmọ àdìkáwá yẹpẹrẹ àbá kan tí bàbá fi lé wa lẹ́nu ni wípé wọ́n ń ṣàdúrà gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ àká wọ́n ń ṣiṣẹ́ ṣe ìmọ̀ láyé kọ́lọ́ kó máa ràn wọ́n ṣe gbogbo ibi tó bá ti wà bàbá ò wá ní lọ máa ń sábà fún wa gbé kan bí ìdání. ẹ dọ́jọ́ ẹ fi kọ́ wa nìyẹn. ní tí wọ́n fi kọ́ wa tó fi lé wa lẹ́nu nìyẹn so àìtanu sí àfà kan àìtanu sáfà kan àìyẹpẹrẹ àfà kan àìyẹpẹrẹ àfà kan àìfàbùkù kan àfà kan àìfàbùkù kan àfà kan so gbogbo níjọ́ mo ti ń ṣe tẹ̀fsìrì àfà wo ni mò ń bú yóò bàbá ti ti tẹ̀sí rà báwo ni wọ́n bú. àfáwo ni mò ń takò ni mò ń. àbí àfáwo ni mo ní kò jẹ́ nǹkan kan so lórí bẹ́ẹ̀ yẹn ẹlòmí ò mọ ọ̀rọ̀ dá sí. lórí bẹ́ẹ̀ ẹlòmí ò mọ bá a ti dá sọ́rọ̀. ẹ má bínú ah, ẹ má sọ̀rọ̀ fún ẹ má ṣe kíní kan ààrà ah, ó yẹ kó wádìí ọ̀rọ̀ ni má bínú ó yẹ kó wádìí ọ̀rọ̀ kí ló fàjà ah. kí ló fà bínú kí sì ló fọ̀rọ̀ mo sì sọ pé anábì ni alibadiu azlam ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ òun lalábò sí jù wọ́n jẹ mufti ní òwò ìwò kí ni tèmi pẹ̀lú wò kí ni sí bàbá pẹ̀lú ìwò wọ́n jẹ mufti bẹ́ẹ̀ wọ́n jẹ mufti ní Ìbàdàn kí ni tèmi pẹ̀lú mufti Ìbàdàn wọ́n jẹ mufti ní Ìbàdàn kí ni sí bàbá wa pẹ̀lú Ìbàdàn Ìbàdàn sì kàn mí Ìbàdàn sì kàn bàbá wa gbogbo ẹni tó bá ní Ìbàdàn kàn mí irọ́ ló pa gbogbo ẹni tó bá ní Ìbàdàn kàn bàbá ìyá mi èé ṣe oko Ìbàdàn màmá tó bí bàbá wa kì í ṣoko Ìbàdàn ìyá mi yìí ṣokó ìbàdàn ìbàdàn sì ni ìbàdàn ni bàbá tó bí ìbàdàn ni bàbá tó bí màmá wa ìbàdàn ni bàbá tó bí bàbá ìbàdàn ni bàbá tó bí bàbá wa ìyẹn pé tó bí bàbá ìyá mi tó bí bàbá ìyá wa àfáàsì ni wọ́n àfáàsì ni wọ́n lọ bèèrè ilé wo nílé olú wọn rán nìbàdàn lọ bèèrè ilé wo nílé olú wọn rán nìbàdàn olú wọn rán olú wọn rán nìbàdàn ilé bàbá ìyá mi nù ilé bàbá ìyá bàbá wọn màmá wà nìyẹn bàbá wà nìyẹn ilé orí olówó ilé orí olówó wọ́n tún bá wọn tán bẹ̀ wọ́n tún bá wọn tán bẹ̀ níbàdàn kìí ṣe pé wọ́n gbé ya mi wá látòkú kan o kìí ṣe pé wọ́n gbé màmá tó bí bàbá wa láti oko kan ìkan nínú àwọn ìyá wa níbàdàn tí mò ń wí yìí wọ́n ń pè ní ìyá ọmí ìyá ọmí nínú àwọn ìyá tó bí wọn yìí wọ́n ń pè ní ìyá ọmí ibẹ̀ ló ti lọ́kọ ibẹ̀ ló ti lọ́kọ ọmí àdìó ọmí àdìó ahán lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn mi rí ṣe mi ṣàràbátàn o bàbá wa kì í ṣàràbátàn nígbàdàn ojú ẹlòmíì tó fẹ́ kílèmù Ìbàdàn lọ tó já sí pé oko nílùú wọn ojú ẹlòmíì tó fẹ́ kílèmù Ìbàdàn lọ tó jẹ́ pé oko nílùú wọn àbí tí ó máa rú ọmọ Ìbàdàn dì àbí tí ó máa rú ọmọ Ìbàdàn nídìí against mi against bàbá wa ní pé ọmọ ọlọ́rin ní ah, ààkiri kankan rà ó mọ́ toroko ni wọ́n ti gbé wọ wá toroko náà ti gbé wá òdì wákàtàn ọmọ nulé Allah Allah ta'ala fi lé wa lẹ́nu yẹn òun la sì ń kọ́ ó tà títí di ìsìn so gbogbo àwọn tí wọ́n pè Dr. Asra gbogbo wọn níwò mo mọ̀ wọ́n gbogbo àwọn tí wọ́n jókòó pátá lórí dr asraf bàbá làwọn mọ̀ wọn wọ́n sì pé bàbá láàárọ̀ yìí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n kí wọn dáadáa bàbá fún wọn lésì dáadáa. kọ́lọ́ ọ̀hún kò ṣe dáadáa fún. bọ̀dí wọ́ ẹlòmíì gbọ́ ọ̀rọ̀ yẹn eré fèé ló kò mọ jìndòjìndò. ẹlòmíì ò mọ jìndòjìndò ọ̀rọ̀ eré fèé ló gbọ́. ẹlòmíì ò mọ yóò máa dájọ́ yóò máa dájọ́ pé ẹn mùdírù gan kó lọ kó lọ ṣe sùúrù kó jánu kúrò ń bẹ tó ṣe kínní o mọ̀ dí ọ̀rọ̀ o mọ̀ dí ọ̀rọ̀ ìjánu kúrò ń bi kíni ìjánu kúrò ń bi kíni ìjánu kúrò nù eh, hadimulẹ̀ mujtama láti sọ àfáà kan di kékeré kájánu kúrò níbi téèyàn kan máa sọ̀rọ̀ láti sọ àfáà kan di kékeré kó máa dìbàlù ẹ̀ kó máa yẹpẹrẹ rẹ̀ káwájánu kó bẹ́ẹ̀ kọ́ra òun ló mú mi máa sọ̀rọ̀ tó bá ẹlòmíì tó wá gbọ́ tó wá ní pé àwọn àfáàwò ni mò ń bú mo bú lábú mú àbí lẹ́yìn kí ni mo fi bú kí ni wọ́n fi bú iṣẹ́ wọ́n bú lábú ni ẹni tí mo wí ní pé àà ah, rárá àwọn tẹ fẹ́ pọ́nlé yẹn wípé kò sẹ́nìkan mọ́ èèyàn wà àwọn tẹ́ fẹ́ pálẹ̀ yẹn pé kò sẹ́nìkan mọ́ afẹ́fíye ní pé èèyàn wà gọ́ràdù ní gọ́ràdù tí ìdí ọ̀rọ̀ rẹ̀ so ẹni ìwọ tó fẹ́ bú mi tó fẹ́ máa sọ̀rọ̀ orí mi kí n búyàn rí ìwọ tó fẹ́ máa bú bàbá wa ṣó ní bàbá wa kí wọ́n búyàn rí tó bá rí mo sì challenge ẹ mú wá ibi tó bá ti rí mú wá àwọn nǹkan tá àwọn nǹkan tó wà ń bẹ nìyẹn àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ ni ẹ ti bàbá wá ń ṣàlàyé fún wa. ومن يشفع شفاعة سيئة يكن kí ẹ wọ́n bá kí ẹ ìwọ náà kí wọ́n padà ìwọ náà kí wọ́n padà ní àásànà ní ní àá nígbàtí irú Dr. Asirawu yìí ti dá sí nígbàtí irú Dr. Asirawu yìí ti dá sí pẹ̀lú róòlù tó play pẹ̀lú róòlù tí wọ́n play hmm. tọ́bá ẹ pé ìyẹn ló ti bẹ̀rẹ̀ ká ní ìyẹn ló ti bẹ̀rẹ̀ ní kò ní débi kò ní sọ̀rọ̀ tó le tó ọ̀rọ̀ yẹn ò ní tóbi tó débi tó débi àyè pé ẹ ti mọ ẹni tó ṣe àìda ẹ ti mọ ẹni tó ṣe àìda ẹ wá gé lọ́wọ́ ẹ wá gé lọ́wọ́ unsur akhaka zaliman aw mazluman. kàdésì yẹn. qalu ya Rasulullah haza nazuru mazluman wa kayfa nazuru àbà nẹ́bí pé a gbọ́tẹ̀ ẹni tí wọ́n ṣàbòsí fún báwo láṣẹ wá ran ẹni tí tó ṣàbòsí lọ́wọ́ ẹgbà lọ́wọ́ mú ẹgbà lọ́wọ́ mú wáyé ni wọ́n ti ṣe ọ̀ kò lè àìpẹ́ yẹn ni wọ́n ti ṣe láti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tó sọ ìdí pọ̀ jù má sọ bẹ́ẹ̀ mọ́ kò lè kò ní débi tó lè. tán sì bá wí lójú gbogbo èèyàn. tán tún bá wí lójú gbogbo èèyàn tán tún gbé sí gbangba sí gbogbo ayé. tóun náà ṣẹ́rí padà. tóun náà tún wá ṣẹ́rí padà pé ẹ má bínú. tí ò sọrú ẹ̀ mọ́. tí ò tún sọrú ẹ̀ mọ́. òun ni má jẹ́ mu tútú bá o. ìyẹn ni má jẹ́ mu tútú bá. òun ni má jẹ́ mu ṣíṣàtúnṣe tó ní májẹ̀mú síta fi ṣe wà ń fa à ǹkọ́ ìbátà nìmínà nínú mí ní dókítà tàlú fásílẹ̀wò bẹ̀rẹ̀nàwò máa ẹ ṣàtúnṣe láàrin wọn ẹ wà á sọ fún ẹni tó ṣe kan wípé à èyí tó ṣe yẹn ò dáa wọn èyí ṣe bẹ́ẹ̀ tún un ṣe tó bá wá takú tí ò tún ṣe ẹ pé wọ́n jọ ẹ péjọ lé lórí. tó bá takú bẹ́ẹ̀ bá ń tí ò gbọ́ bá wí ẹ wá pé lórí. wọ́n tẹ́tẹ́ fi ìlà àmúrìnlá títí tí ó fi padà sí ojú ọ̀nà tọ́lọ́hun títí tí ó fi padà sí ojú ọ̀nà tọ́lọ́hun ìfà ẹ̀t tó bá gún rí tó ṣe dáadáa fásílì ohun bẹ́yìnà ohun máa bèèrè àìlè ẹ̀tún á bẹ̀bẹ̀ pé èyí tó ṣe lálákọ̀ọ́kọ́ ta bá wí yẹn tó tún ṣe míì ta bá wí ó ti túbá kò ṣe mọ́ ẹ ṣe dáadáa kẹsì ṣe tuntun ṣe láàrin àwọn méjèèjì ẹ̀ṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ lè hàn kọ́ ẹjọ́ lè hàn kọ́ kì í kọjá ẹjọ́ làwa ń kọ́ ọmọ atẹ́nirojọ́ ni wá ọmọ atẹ́nirojọ́ ẹgbẹ̀rún ọyọ́gbọ̀n tó bá rojọ́ lé ní abájókò rojọ́ lẹ́lómi lórí òkú ó dìde ní tí wọ́n bá rojọ́ mọ́ lórí tó rẹ́jọ́ yẹn láàkọ́ kìí ṣe jà láfẹ́ kọ́ ẹ̀ gbogbo kọ́ ẹjọ́ ẹjọ́ ni kò mọ̀ ẹjọ́ ni kò mọ̀ ọlọ́run kó foríjì ọba kó tún bá kẹ́ wọn ẹ̀kọ́ tí mo kọ́ tí wọ́n kọ́ mi ẹ̀kọ́ tí bàbá ṣe adámọ́ kọ́ bàbá wa tè ní ní pé mọ́ má jẹ́ kí àlá kí alála kí bọ́ sí ẹ lọ́dọ̀. má jẹ́ kí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má jẹ́ kó bọ́ sí ẹ lọ́dọ̀. tiẹ̀ wọ́n lè bu tiẹ̀. wọ́n lè bu tiẹ̀. ìwọ má jẹ́ kí tiẹ̀ bọ́ sínú tí wọ́n bọ́ sínú tiẹ̀. àmọ́ má jẹ́ kí tí wọ́n bọ́ sínú tiẹ̀. ó rí ilẹ̀ mi ilẹ̀ mọ́rkázì. ó rí ilẹ̀ mọ́rkázì yìí. àwọn ibi tí wọ́n bù àwọn ibi tí wọ́n bù níbẹ̀ níbẹ̀ ó wọnú ara wọn gbágúngbágún báyìí ó wọnú ara wọn gbágúngbágún wọ́n bulẹ̀ mi wọ́n bulẹ̀ bàbá ṣe bá dà mí ó tẹ́ mi lọ́rùn bọ́n ṣe bulẹ̀ mi yẹn torí àlákì mi àlákì mi ni torí bí ẹ̀tọ́ tàwọn ni wọ́n bù ń bẹ̀ yìí ó tẹ́ wọn lọ́rùn wọ́n ti bù ú kò ní tẹ́ wọn lọ́rùn kò ní tẹ́ wọn

bàbá tiẹ̀ ní wọ́n rámọ̀ bàbá rẹ̀ nǹkan tó wà láàrin wa kò mọ̀ sọ nǹkan tó wà láàrin yín tí mi ò lè mọ̀ sọ tó wà láàrin yín àti bàbá ní bàbá tí bàbá wa ò lè mọ̀ àbí tí bàbá mi ò ní sọ fún mi àbí tí bàbá tó bí bàbá ò ní wá sọ fún ọ tó wá ikú ọ̀dọ̀ wá mọ̀ tó fi já sí pé bẹ́ẹ̀ ni tó fi wá àtò tí o bá pè mí lójú ẹ ní gbangba ṣé kò pè mí lẹ́yìn ìbéèrè ni ìbéèrè ni tí o bá pè wọn gbangba kí wọ́n nígbà tó ń pè wọ́n ṣé kò ní gbọ́mọ rẹ̀ lẹ́yìn kó sọ àìbáyé tó yẹ fẹ́ ṣàlàyé fún un tó wá yí pé wọ́n látọ̀ lọ́hùn lọ́hùn ló wá fẹ́ máa rìn bàbá sọmọ òfin. so ya. Yeah. Wàyí yóò ṣùgbọ́n sọ́fà tọ́nà sẹ́nà tán. كل منها وكان الله على كل شيء مقيتا gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yàtọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ni gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yàtọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ni èyí tó sì wà nù tẹ̀fsírì nìyẹn tó wà ní tẹ̀sí nìyẹn. ẹn tá àwẹ̀ fẹ́ lọ́dọ̀ wa nìyẹn. ohun tí àwẹ̀ fẹ́ lọ́dọ̀ wa nìyẹn. làálẹ́kùn tẹ́tẹ́kùn. bẹ́ẹ̀ ni bá a máa sákàn kẹ bẹ̀rù ọlọ́run kẹ kíyèsí. ayé wa láti náà bánú kùtìbà alẹ́ ikú mọ̀ sí àmọ̀kàmá kùtìbà alẹ́ àlẹ́ ní nàìjíríà. قبلكم لعلكم تتقون تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ìyẹn ṣápítà kan nìyẹn. ṣápítà kan nìyẹn. رحمكم الله ṣápítà kan nìyẹn. ṣápítà kan nìyẹn. la'allakum tattakun ẹn tán ni a máa fi gbàwẹ̀ ẹ fọ̀rọ̀ ìwólẹ̀ ẹjá fọ̀rọ̀ ìwólẹ̀ ẹ fọ̀rọ̀ ìwólẹ̀ ẹ fi ọ̀rọ̀ ìwólẹ̀ àti close chapter yẹn àti close yẹn so eh, la'allakum tattakun àwẹ̀ tọ́lọ́run ní àgbà àwẹ̀ tọ́lọ́run ní kágbà ó fẹ́ ká bẹ̀rù ọlọ́run ó fẹ́ ká bẹ̀rù ọlọ́run iṣẹ́ táàwẹ̀ ó sì ṣe fún wa nìyẹn iṣẹ́ tí ó sì ṣe fún wa nìyẹn àwọn ní ebi ń para àlú ebi ń para àlú aráàlú ò rí jẹ aráàlú ò rí jẹ wọ́n rí mu wọ́n rí mu àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òjò rọ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òjò rọ̀ ó sì ń wá nǹkan sì ń wá nǹkan sì ń wá nǹkan tó ń wá yẹn bó fẹ́ bó já sí pé ẹ̀yìn à ń rí ohun kan bí omi tíntín à ń rí ohun kan bí omi tíntín omi ìdí ẹ̀rọ tí wọ́n ti ẹnu ẹ̀rọ omi ìdí ẹ̀rọ tí wọ́n ti ẹnu rẹ̀ tó wá ń kán tó wá ń kán wọ́n tí wọ́n tí tán wọ́n tí wọ́n tí tán ó wá ń kán ó wá ń kán kò ṣe ṣòro kò ṣe ṣòro ọ̀kan ni tó ọ̀kan tó tó tó tó bá gbé kọ́ ẹ tó bá gbé garawa kúrò tó bá gbé garawa kúrò níbẹ̀ níbẹ̀ yóò padà kún tó tó tó tó ń ká yẹn tó bá alhamdulillah lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ náà la máa dá ọpẹ́ náà máa dá ọpẹ́ ètò yẹ ká dájú ọpẹ́ ètò yẹ kí a dájú òun náà ni pé ṣójá dá ẹ̀mí wa sí ọpẹ́ yẹ ká dájú tó yẹ ká máa dúpẹ́ lórí ẹ̀mí ní pé ọlọ́run ṣá dá ẹ̀mí wa sí bó o bá rí jẹ lénìí tó o bá rí jẹ lénìí tó o sì kú tó o sì kú máa retí ọ̀la máa retí ọ̀la àmọ́ gbogbo wa là ń pé kìí a sì ń bú jọba gbogbo wa là ń sọ pé kòtòkòtò wa sì ń bú ìjọba èébú tá ń bú jọba yẹn bá ṣe ń bú wọn tá ẹlòmíì fi wọ́n ṣépè ẹlòmíì fi wọ́n ṣépè ó bú wọn àwọn tó ń fi ṣépè yìí àwọn tó ń fi ṣépè yìí tó ń bú tó ń bú wọ́n rántí ẹ náà mọ̀ wọ́n rántí ẹ náà mọ̀ àwọn kan ni òjé ó dọ́dọ̀ rẹ̀ àwọn kan ni òjé ó dọ́dọ̀ rẹ̀ Ah àwọn kan ni òjò dọ́dọ̀ ẹ̀ àwọn kan ni òjò dọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n ń ṣépè fún tó ń bú ìwọ́n rántí ẹmọ tí wọ́n rán àwọn kan ni òjò dọ́dọ̀ rẹ̀ àwọn tí òjò dọ́dọ̀ rẹ̀ ìwọ mọ̀ wọ́n ò sì fi wọ́n ṣépè àwọn tí òjò dọ́dọ̀ rẹ̀ ìwọ mọ̀ wọ́n ò sì fi àwọn yẹn ṣépè ọwá mú èmi ò wà jà yín sí palliative tíjọba ń ha. palliative tíjọba ń ha. látàyè Buhari ní àti ayé Buhari ìgbà tí Buhari tó lọ ẹni tó ń há palliative yẹn Buhari tó lẹni tó há palliative yẹn tó wà ní kíá tó wà ní kíá ìpè ókè owó tí wọ́n ṣe fáwọn uh, small scale. owó máa ṣe fáwọn small scale. àtàwọn kan pé wọ́n á máa gbáyé báyìí lóṣù. wọ́n á máa gbáyé báyìí lóṣù. ṣèjọba ò ṣe ni. ṣèjọba ò ṣe ni. ibo ló wọlẹ̀ sí. ibo ló wọlẹ̀ sí. kìí ṣọ̀rọ̀ mílíọ̀nù tírílíọ̀nù. tírílíọ̀nù ni kìí ṣọ̀rọ̀ mílíọ̀nù kó ló wọlé sí àpò àwọn nǹkan ni àpò àwọn nǹkan ni tá ìmọye èèyàn sì ń sọ́fà àìmọye èèyàn wọ́n dẹ̀ ń sọ́fà òun sì lówó oúnjẹ olówó oṣù nínú ìjọba òun dẹ̀ ní owó oṣù nínú ìjọba tó ń gbà tó ń gbà tó tó tó tó yóò èyí tó rán ní kó fún èèyàn yìí kó fáwọn èèyàn ìtọ́ ní kó fún àwọn èèyàn kò sí àánú lójú ẹ̀ bó tilẹ̀ wù kó mọ́ kò sí àánú lójú ẹ̀ bó tilẹ̀ wù kó mọ́ láti ṣàánú àwọn tálíkà yìí láti ṣàánú àwọn tálíkà wọ̀nyí ó ti wá kúrò lórí Buhari ó ti wá kúrò lórí Buhari báyìí Tinubu náà wá débẹ̀ Tinubu náà wá débẹ̀ ọ̀rá ẹgbàá kúrò lọ́dọ̀ àwọn lọ́dọ̀ ẹni tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó já sí pé wọ́n padà discover yí pé tírílíọ̀nù yí àpò ló lọ Lord, Lord ọ̀dà ẹgbà kúrò lọ́dọ̀ àwọn yẹn a máa wá pín faraàlú a máa wá pín faraàlú níbi táwọn kan ò bẹ̀rù ọlọ́run dé níbi tí àwọn kan ò bẹ̀rù ọlọ́run dé tá sì máa wípé a lò sónà tá sì máa wípé a lò sónà bẹ́ẹ̀ bá rí wọn bẹ́ẹ̀ bá rí wọn aṣọ ńlá gẹ̀ẹ̀rẹ̀ ni wọ́n wọ̀ wọ́n máa kọ́ ọlọ́pàá kiri wọ́n máa kọ́ àwọn ni wọ́n wá kọ orúkọ wọn àwọn rice tírélà rice tírélà ẹ̀wà tírélà ẹ̀wà àgbàdo indomie gbogbo ẹ̀ gbogbo oúnjẹ ni wọ́n ti pín ilé wọn lọ́wọ́ o wọ́n ti pín ilé wọn lọ́wọ́ orúkọ wà lọ́mù orúkọ wà lọ́mù bàbá wa sọ nǹkan tí mò ń sọ mi ò sọ lọ́gbọ́n orí omi ò sọ eh, àmọ́ mo á wòye pé àwọn orúkọ wọ̀nyí ta ni ò ti máa yó nínú wọn tẹ́lẹ̀ ta ni ò ti máa yó nínú wọn ṣe súnà nìyẹn ṣe súnà nìyẹn man zahaba ila firashihi mumtali albotni wa jaruhu ja'iun bi jambihi falaysa bi muslim ànábì ilé islam lọ pátápátá fún ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí man dhahaba ila firashihi mumtali albotni ẹni tó lọ sùn tó lọ kẹ́kẹ́ wàjáru jáyòun ẹ̀ ilé ẹ̀gbẹ́ ẹ̀ òun sùn lébi àwọn kan wà mẹ́ tí wọ́n sùn lébi òun sì yóò kẹ́kẹ́ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí olówó akílè màálù súnà so nǹkan tá ń sọ nìyẹn pé alùsúnnà alùsúnnà àbíkẹ́kẹ́rẹ́ sàlàfíyà wàhábíyà ni wàhábíyà ni àwọn àtàjá alùsúnnà yìí àwọn àtàjá alùsúnnà yìí a ní pẹ̀rẹ̀ wa ní alùsúnnà àwọn ò ní pẹ̀rẹ̀ wa ní alùsúnnà mùsùlùmí lápẹ̀rẹ̀ mùsùlùmí lápẹ̀rẹ̀ wa alùsúnnà sì ni wa alùsúnnà sì ni wa gbogbo àwọn tẹ́ ń wí ah, ẹlẹ́bọ ah oníkíní àwọn ò ẹlẹ́bọ ṣe ẹni tó ń pè wọ́n lẹ́lẹ́bọ ẹlẹ́bọ ló ń bá ṣe ta ni nínú wa a nínú àwọn méjèèjì táwa lẹ́lẹ́bọ ìwọ tó ń jẹun ẹbọ tó ń mú bí ẹbọ ò ń bẹ́lẹ́bọ ṣe ó sì ṣìpẹ̀ fún ó sì ṣìpẹ̀ fún fẹ́ni tó ń bú àwọn àfáà lẹ́lẹ́bọ yìí fẹ́ni tó ń bú àwọn àfáà ní ẹlẹ́bọ yìí kéèyàn láyà láyà kéèyàn ní àyà láyà kó sì lọ dúró fún onítọ̀hún wípé ah, ọmọ kéwù mi ni kó lọ dúró fún onítọ̀hún wípé ọmọ kéwù ni kéwù wo ló ń kọ́ kéwù wo ló ń kọ́ ilé kéwù wo ló dálẹ̀ ilé kéwù wo ló dálẹ̀ ló dálẹ̀ ló dálẹ̀ tíjọba ò bá mọ àwọn tí ó yẹ kí ó darí àwọn palliative yìí fún kò lè láṣeyọrí o tíjọba ò bá tí mọ àwọn tó yẹ kán darí àwọn palliative yìí fún ìjọba náà tí láṣeyọrí o kíjọba má gbé fún ẹlẹ́sìn kan kíjọba má gbé ọ̀rọ̀ palliative kan má gbé fún ẹlẹ́sìn kan kan má gbé fọ́mọ pátì kán má gbé fún ọmọ pátì káwọn náà máa pín fúnra wọn káwọn náà máa pín fúnra wọn nígbàtẹ́ bá kó bí tírélà mẹ́wàá àbí ogún tó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ fún nǹkan kọ̀ọ̀kan nínú ààwẹ̀ yìí làwọn èèyàn tẹ́ bá há irú ẹ̀ fún ni wọ́n ní ṣàdúrà fún yín ṣe nínú àwẹ̀ tẹ́ bá wà yìí bá bá há irú ẹ̀ fún wọn ṣé wọ́n ní ṣàdúrà fún yín tọrọ bá ti dọ̀rọ̀ palliative ẹ má ha fún olórí ẹlẹ́sìn ẹ má sì ha fún ẹni tó jẹ́ ọmọ pátì torí ọ̀pọ̀lọpọ̀ ó ń fi ẹ̀sìn bojú torí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ̀sìn bojú wáàsí tèmi fún wọn nìyẹn wáàsí ti bàbá wa fún wọn nìyẹn subhanallah